process tí ó sì di ńlọ méjèèjì tí sì fi eyín rẹ̀ ẹ̀yà jẹ́ láàrin rẹ̀ àti àwọn ẹni tí ń fi ọ̀nà kan tàbí ọ̀nà nítorí pé oníkálukú ohun tó ń tẹ̀lé tó sì gbàgbọ́ àrípé náà ni ọmọ gbé lárugẹ oníkálukú ohun tó kà kún lànà òun náà ni ọmọ wò yí pé oníkálukú ọ máa tẹ̀lé ṣùgbọ́n àti màkó dòdò kò pé méjì ẹyọ kan ṣoṣo náà ni ìlànà ìdánabi mú wa fún wa kò sókùnkùn òun gbogbo ń tọ́ba sì takò nígbẹ̀ eléyìí lọ́fà ló fi jẹ́ pé yóò jẹ́ ní tí ó pàtàkì tó sì ṣe kókó nínú ìgbésí ayé pé kó ní kálukú ó gbìyànjú láti rí i pé òun mú súnà anábì sallallahu alaihi wasallam òun mú ní kókó òun sì ṣe lọ́nà òun jẹ́ alátakò fún kò sí tàbí ṣùgbọ́n. ẹni tó bá dìímú ti ń tẹ̀lé yọ làwọn ọ̀tá wọn pọ̀ alátakò ọ̀pọ̀ ọ̀tá tí ọmọ ṣẹbi ọ̀rẹ́ ọ̀pọ̀ ọ̀tá tí ó sì fojú hàn gbangba ọ̀pọ̀ ṣùgbọ́n àbọ̀dọ̀ wọn kápá súnà nàbì sallallahu alaihi wasallam lórí tí wọ́n bá pàtì tèmi náà bá pàtì ojú ọ̀nà yẹn tí ọ̀nà òdodo kí òdì ń tọ́ parẹ́ ẹ sì gẹ́gẹ́ bá فلا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم على ذلك أقاك نينو جومي كوني يجي أن تدي أدودم تواتي لك بوري látàrí òdodo tí wọ́n dì mú yẹn ẹni tó rìn wọ́n sí tí ọkà títí tí ti ọlọ́run ọba tí o fi dé eléyìí fi hàn abó ti ṣe pàtàkì tó káwa náà jẹ́ kan nínú àwọn tí Ànábì sallallahu àti wasallam ròyìn fún wa yìí àwọn tó ti kórè òdodo náà wọ́n máa wà wọn ò ní wọn ò ní gbò kúrò lórí òdodo náà bá jọ kan nínú wọn o wọ́n sọ ọ lẹ́nu wọ́n bọ olùpẹjẹ yéé sì bàbàrà ṣùgbọ́n ìtọ́jà ni pé sẹ́ńtì ń tọ́ba tó ṣe déédéé pẹ̀lú ìlànà nàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí délé o lè má tẹ̀lé súnà tí àwọn ẹni tó takò súnà nípa asma'illahi wa sifatihi gẹ́gẹ́ bí àwọn khawarij gẹ́gẹ́ bí àwọn mu'tazila àwọn maturidiya àwọn asha'ira àwọn kullabiya kò lè ṣeéṣe kọ́kan nínú wọn kó mọ ọlọ́rẹ̀ o ní ìgbà tó ṣe pé àwọn takò súnà anábì sallallahu alaihi wasallam lágùn abẹ yẹn kó lè máa tẹ̀lé súnà tà anábì sallallahu alaihi wasallam bí àwọn Qadariyya tàbí àwọn Jabriyya kí wọ́n nífẹ̀ẹ́ sí ọ kí wọ́n fẹ́ràn rẹ nítorí pé àwọn fagbà katako ìlànà anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ò lè máa tẹ̀lé súnà yìí kó sì dì mú lọ́wọ́ méjèèjì kẹ́ni tó ṣe kó takò súnà nípasẹ̀ yìí pé bóyá sọ̀rí kọ́ ló ń kà kù kọ́ fẹ́ràn rẹ̀ kò sì ní fìgbà kan gba tiẹ̀ rárá ni. ó lè máa tẹ̀lé súnà yìí kó sì dì mú lọ́wọ́ méjèèjì táwọn arọ̀fíbọ̀ àwọn ṣíà àwọn àwọn sàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa ẹnìkan nínú ò lè fẹ́ràn rẹ̀ nítorí gẹ́gẹ́ bí n ta ti mà ẹ̀tù fẹ́ràn sánà gẹ́gẹ́ bó bẹ́ẹ̀ náà ni àwọn an-nawasiba àwọn ẹni tó dé pé àwọn á máa ṣépè ní fáwọn ará ilé ànábì sallallahu alaihi wa alihi wasallam kò sí bí wò ṣe jẹ́ tó di súnà mu tí àwọn eléyàn fẹ́ràn rẹ̀ láéláé nítorí kẹ́ni tó di súnà mu gbogbo àwọn sàábì lẹ́ni àpọ́nlé lọ́dọ̀ rẹ̀ gbogbo ará ilé ànábì sallallahu alaihi wasallam lẹ́ni àyẹ́sí lọ́dọ̀ tiẹ̀ kò sí báwọn ẹni tó abọ́ ọ̀yọ̀ atúbọ̀ ọ̀yọ̀ tó bá jẹ́ni tó di súnà nàbì sallallahu alaihi wasallam torí pé asúnnàtu hiya islam wal islamu huwa súnà idh la wujuda li ahadihima ma'a ghiyabi al-akhar islam ni súnà súnà ni islam ọ̀kan nínú méjì ò lè bẹ́ẹ̀ nígbà tí kejì ọba sí kò lè sí islam láìsí súnà kò sì lè sí súnà láìsí islam a àdúpẹ́ fọlọ́ọ̀. tó sì wá lẹ́ni tí ń wá ìmọ̀ tó sì sì wá sojú kòkòrò láti mọ kí lòdò kí ni lànà anábì sallallahu alaihi wasallam kálíbà káti lè bá a máa fi ṣe wà o adúpẹ́ tó lọ́wọ́ bó ṣe tiwa látòdìjẹ́ tí ò ṣe lọ́kàn nínú ẹni tí ń wá kí tako kó wọn lè bá a dín mú kí ni tó tako lànà kó wọn lè bá a fi sọ̀nà ti sọ ti pọ̀ àyè tá a ti fi sílẹ̀ fún ìbéèrè nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ wa tó ti síwájú ó lè má tó ní tó lè ṣeéṣe láti pé kí ẹni tó ní béèrè mi ò rí béèrè rẹ̀ á fi àyè tò ní sílẹ̀ fún ìbéèrè àwọn ẹni tó bá ní béèrè bá ti béèrè kéèyàn béèrè ní wúlò fún yàn ní ya ṣèyàn láǹfààní tí sì sọmọ èèyàn mùsùlùmí láǹfààní ṣùgbọ́n ká ìbéèrè lórúkọ pé wọ́n gbóhùn tèmi náà àbí ìbéèrè lórúkọ pé mo fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn dájúdájú àkókò kálukú wá wọn ọkọjá ká máa fi ṣàwàdà ó sì kọjá ká máa fi ṣẹ̀fẹ̀ a sì mọ ìpín ẹ̀sìn wa wọ́n fẹ́ ká mọ̀ nípa rẹ̀ eléyìí náà lọ́lọ́run fi ní tasalu ahla dhikri in kuntum la kéèyàn ṣọ́ra kó sì ṣe béèrè nípa tó ti mà torí kọ́ mọ́ bá àbàtì kò jẹ́ fẹ́ lómi ó sì ṣọ́ra nípa àbéèrè tó sọ ẹ́ fi ṣẹ̀fẹ̀ lásán torí pé àláyè fún ẹlẹ́yìn kéèyàn sì ṣọ́ra fún ìbéèrè tó ṣe pé ìyẹn fẹ́ fi dánú bí ẹlòmíì ni nínú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ẹ̀sìn Islam ọ̀kọ́ wa wọ́n máa ṣèbéèrè ètò ìsìnkú àfi bẹ́ẹ̀ lómi lọ́kàjẹ́ ètò ìsìnkú àmọ́ wa kó fi bá wa gbẹ́lómi ní kùmà lórí kó fi bá wa gba pọ́npọ́ lẹ́yìn ọrùn kẹ́là ní ẹ̀ka bá sí ọ ìwà tiẹ̀ lọ́ọ́ bá kẹ́yẹ́jú ẹ̀ eléyìí ní ti Islam kọ́ wa ní ẹ̀ka bá sáyé dá sí ọ yẹ̀yẹ̀ ráyẹ̀ sí wọ́n máa ń wọ wọ́n máa ń dá sí ọ̀rọ̀ yẹn wọ́n sì bá ń yẹn ju àwọ̀ yẹn títí kíkọ́ wá gbé wá síbi ìdánilẹ́kọ̀ọ́ pàtẹ́ rẹ̀ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ kó wá jẹ́ kẹ́hún ti bọ̀ yẹn ju ẹ̀ lọ́mọ afilagbada mo fi béèrè yẹn báwì ẹ̀rí máa ṣe bá ń kàn kó àwọn òsì mà torí pé níta máa béèrè lọ́dọ̀ wa làwa ń dáhùn àwọn àmọ̀bọ́ ibà lẹ́nìkan nú àmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ẹ̀jà àmọ̀ bẹ́ẹ̀ fẹ́ béèrè bẹ́ẹ̀ nìkan wí ni wàláhì táwọn abá mọ̀ bẹ́ẹ̀ àní dáhùn tábà mọ̀ kọ́ fẹ́ fi bẹ́ẹ̀ nìkan wí fẹ́ fi ba tiẹ̀ jẹ́ àbọ̀ fẹ́ fi tu owó láàrin ìjà àní dáhùn ìbéèrè tá a mọ̀ kíkó béèrè láti fi gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yìí kó lè bá a máa ṣe bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ ní máa wù wá láti dáhùn kìí sì béèrè tó fẹ́ fi bọ́mọ ìyá rẹ wí torí pé alimuslimu akul muslim mùsùlùmí tẹ ẹrí yẹn ọmọ ìyá mùsùlùmí ni a lè wà ká má tẹ̀ra wa ká bá tẹ̀ra wa ẹja mọ̀ wọ́n nà láti tún ṣe kí wá ṣe kíkà gbé wá sáàrin gbangba kíkẹ́ ẹ dákun ìbéèrè báyìí mo ní o sì ti mọ̀ pọ́ọ̀rẹ́ rẹ tó fẹ́ fi báwí náà bẹ̀ ń kalẹ̀ wọ́n wà ní kí wọ́n bọ̀ ọ̀nà ń pàṣà eléyìí kò dáa tó ọlọ́run bá kó lọ́wọ́ fún wa ní àgbọ́yé tó dára nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àti máa fi dá nbà ń gbọ́yé ṣiṣẹ́ ọlọ́run bá dákun tún wa sí ní kọ̀kọ̀ àti ní gbangba ẹni tó bá ní béèrè kò ṣe. alhamdulillah number one wọ́n ti ń béèrè o. ẹ jọ ìwúra wọlé fún mùsùlùmí kan sí àwọn kùránù jẹ́ pé ó máa ń gbọ́ bóyá bí àwọn kùnú tìmọ̀ tàbí kútùbà fúnra tó máa ń parẹ́ kí a lè ṣe àwọn kútùbà bákan náà lẹ́ẹ̀kejì àwọn oúnjẹ àwọn christians bẹ̀rẹ̀ ṣàlàyé pé a lè jẹ àwọn oúnjẹ wọn àti pé tó máa fún wa ní ìkan bí ẹ̀bùn tó bá jọ wọ́n ń jẹ ní pé kọ́ńpì láti ṣiṣẹ́ tàbí òṣìṣẹ́ ìjọba tó wá jẹ́ pé wọ́n há àwọn nǹkan ẹ̀bí ráì tó tún wá fi bí ẹran sí bóyá gẹ̀gẹ̀rẹ́ pé kéèyàn lọ pa ṣé wàá jẹ ẹyẹ náà tó tọ́ kí àgbà mọ̀. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni àwọn alukurani kan bẹ́ẹ̀ tó sì pé wọ́n tẹ̀ jáde tó sì pé ní parí wọn wọ́n fi àdúrà sí parí wọn àdúrà yẹn wọ́n máa sábà kọ sí lókè pé du'a'u khatmil qur'an du'a'u khatmil qur'an àdúrà kíkí alukur'ani jà àdúrà kíkí alukur'ani jà ẹnikẹ́ni ipò tí a fẹ́ tó àdúrà yìí sí ọba mu àbí ọba mu alhamdulilayi. irú àwọn àdúrà báyìí ìwádìí fi hàn igi wọn wá láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bánabi máa ń ṣe irú àdúrà bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n bá kí alukur'ani jà ṣùgbọ́n sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú majmu'il fatawa wọn wọ́n ti àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ bó ti jẹ́ pé ẹgbàá wa rú rẹ̀ ọ wá láti ọ̀dọ̀ apá kan igi wọn máa ń nítọ́jọ́ bí àwọn àdúrà báyẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá kí alukur'ani tán ní iwájú àwọn míì nínú àwọn sàábí àti gbọ́ pé nìkan takò wọn nípa àtìsè bẹ́ẹ̀ inú wọn ti sọ pé kò burú kéèyàn ṣe ètò bá wù nínú àwọn àdúrà lẹ́yìn ìgbà tó ké alukur'ani tán. Ibn Taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ yẹn ó ṣàlàyé àwọn oríṣi apá kan nínú àwọn àdúrà yẹn fún wa wọ́n sì yọ wọn sínú àwọn tírà tó dá dúró gédégbé ètò sí pé alhamdulillah a nírú àwọn tíra yẹn níbi tí wọ́n ti yọrú àwọn àdúrà yẹn sọ́tọ̀ nínú àwọn àdúrà tí Ibn Taymiyyah rahimahullah sọ pé àwọn sàbí máa ń sè tó eléyìí jẹ́ ti àwọn àdúrà báyẹn ẹ̀yin náà sì ti mà wípé insha allah kò burú ká ti àdúrà lẹ́yìn kí alukur'an nìkan nítorí pé alukur'an amalul bir tilawatul kur'an amalul iṣẹ́ ìtẹ̀lé tọ́lọ́ ní ká kí alukur'an ẹ̀yin sì ti mà ìpè ọlọ́wọ́n bá sọ pé yá ayọ̀ alladhina amanu taqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. ẹ ìwà gbódòdó ẹ páyọ Ọlọ́run ẹ sì máa fi iṣẹ́ rí yín sàtẹ̀gùn síwájú Ọlọ́run. eléyìí ni tafsir tó dáa tọ́dọ́gba fún àyà yìí ẹ máa fi iṣẹ́ rí yín sàtẹ̀gùn síwájú Ọlọ́run. gẹ́gẹ́ bí ti mà nínú tàwọn ashabul ghar thalatha àwọn ẹni tó ṣubú sínú kòtò tọ́lọ̀ ní kápátá ó bò wọ́n mọ́lẹ̀ tí oníkálukú wọn tí wọ́n ní kọ́ máa fi tó ṣe ń dáadáa láàrin rẹ̀ sọ́lọ̀ ṣàtẹ̀gùn bọ́yọ́ lọ́wọ́n bá ajẹ́ gbá wọn kúrò nínú ìpọ́njú yìí báyìí kálukú sì ń sọ tó ṣe láàrin rẹ̀ sọ́lọ̀ lọ́mọ pé òun ṣe ń torí tèèyàn ǹjẹ́ ìwọ ọlọ́run tó bá ṣe pé tí mo ṣe yìí torí ọlọ́run ni mo ṣe ṣe ajẹ́ pé kó kó wa là nínú ìpọ́njú tá a wà yìí àpáta sì fi díẹ̀ gbàtẹ́nìdínà sọ tiẹ̀ àpáta tó sí díẹ̀ gbàtẹ́ni kẹta náà sọ tó ṣe nítorí tọ́lọ́ àpáta tó sí lọ́nà tí gbogbo wọn fi jáde torí láti sọ yìí pé alwasilatu as-sahihatu al-mashru'atu hiya an tatawassata ila Allah bi'amalin salihin 'amiltahu lillahi khalisan ó fi sẹ́ẹ̀rí tó dọ́gba pẹ̀lú sunnah anabi sallallahu alayhi wa sallam tó ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n kó ké níwọ̀n nìkan kété pé ká ẹ pín ké kó ké níwọ̀n nìkan kọ́ wá fi sàtẹ̀gùn síwájú ọlọ ọ̀nbẹ nínú ntọ́dà torí ẹ eléyìí jẹ́ ti àdúrà tí wọ́n máa ń ṣe níparí kíkẹ́ alukur'an tí ẹ bá ṣe àdúrà yẹn tó bá jẹ́ pé tó kó sínú kìí ṣe ìtọ́ta kò tọ́lọ̀ kò sì sínú pàǹfì ntí ọ̀tọ̀ sàtẹ̀gùn síwájú ọlọ kò àwọn Nasara tí wọ́n máa ń ṣe ọdún wọn lẹ́yìn tá a ti dáhùn wípé ìwádìí fi hàn wá wípé gbogbo ẹ̀bùn tí wọ́n bá bùn wá látàrí pé wọ́n ń sọdún wọn kò sí tó burú nù ká gba ẹ̀bùn yìí lópin ìgbà tó ṣe wípé ẹ̀bùn tí wọ́n bùn wá yẹn kò sí ẹran tí wọ́n dúnbú ń bẹ̀ àmọ́ tí ẹran tí wọ́n bá dúnbú bá wà ń bẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe sọ wá láti ọ̀dọ̀ apá kan nínú àwọn gẹgẹ bi Aisha ọlọ́wọ́n kó yẹnu sí wọn na Abi kó yẹnu sí wọn àwọn yàtọ̀ àwọn mi sọ̀làyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe tọ́ka má gbà tí wọ́n bá dùn bó ọdún yìí. ẹ wá pé téèyàn máa ń ṣiṣẹ́ tó ṣe pé ń bi iṣẹ́ téèyàn wà wọ́n á fún yàn lẹ́bùn kan nítorí ọdún èyí táwọn ọ̀nà sọ́ra ń ṣe ǹjẹ́ àwọn lè gba ẹ̀bùn yìí bí àbá lè gbà iṣẹ́ yẹn wọ́n á tún máa fún wa lẹ́bùn náà nítorí ọdún àwọn mùsùlùmí ajẹ́ pé kò sí tó burú nu kágbẹ̀bùn yẹn ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n máa dá fún wa lẹ́bùn nígbà tí wọ́n kí ni ṣe pé tọ́dún àwọn mùsùlùmí bá dé ẹ kì í fún wa àti mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí láti jọ ń ṣiṣẹ́ papọ̀ nínú àwọn ẹ̀bùn tí wọ́n bùn yìí látàrí ọdún àwọn ànàfọ́ ara ṣùgbọ́n tó ti pé kò tí wọ́n bùn wá yí báyìí ó jẹ́ adìẹ ìta lè dúnbú ó jẹ́ ewúrẹ́ ìta lè dúnbú ó jẹ́ àgùntàn àbí màálù ta lè dúnbú ó ní ta wá lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn fún ọdún àwọn ànàfọ́ ara yẹn gbàtó fi pé ń tẹ́ ẹni kánọ́gbà òun náà lẹ́ran tí wọ́n bá dúnbú nítorí ọdún yìí ṣùgbọ́n ààyè ẹran ṣé àlegbà àbá àlegbà ìtọ́tọ́ ni pé àgbọ̀dọ̀ ọ̀gbà nítorí pé ara yẹn náà á padà dúnbú ẹ̀ fọlá kó pé wọn mùsùlùmí ló dúnbú ẹ̀ ẹ mọ̀ pé ara yẹn wọ́n fi sọ́ọ́rí kí ni ọdún àwọn ànàfọ́ ara ni ó náà wà bẹ́ẹ̀ wà má lẹ̀bẹ̀ yìí lẹ́gbẹ́ yìí lẹ́ a ti sọ pé kì í ṣe léyìn ẹ̀ka nìkan kí ara ga tí torí gbogbo ẹ̀ ń bẹ nínú máa òhìn làbẹ̀ yìí lẹ́gbẹ́ ìrìnlẹ̀ laqad dhubiha kullu wahidin min tilka ad-dawab min ajli bid'ah gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn dúnbù wọn torí àdáda rẹ̀ torí délé òní jẹ́ ògbọ́dọ̀ dúnbù rẹ̀ kọjẹ́ lọ́kàdà ti sọ kódà kó ti pé mùsùlùmí lọ́ba wọn dúnbù ẹran wọ́n ti sọ ní ọ̀kan lè ọ̀yìnrì lẹ́ wọ́n wà wàhálà nàbà tù. ìbéèrè tuntun mi ni pé mo gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ṣùgbọ́n mo á fẹ́ kàn fún àgbóyà nǹkan tó jẹ́ nǹkan tó wà lọ ní tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí wàhálà kan ṣẹlẹ̀ ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ christian láàrin wọn ra mùsùlùmí wọn lọ́wọ́ so nísìn àwọn christian wọn fẹ́ kọ́ church kan tó tóbi gan àwọn muslim bíi two hundred wá volunteer báwo bá wọn kọ́ nínú church kan láti lè fi hàn pé àwọn mọ rírì nǹkan náà fún ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé àdéhùn tí wọ́n máa ń kà fún wa pé oníṣẹ́ ọlọ́run kọ àsọ̀díyà kéèyàn máa tòkè lọ sójú ọ̀nà bẹ́ẹ̀ kéèyàn ti jàgbọ́ lórí bẹ́ẹ̀ kéèyàn ti kú lórí bẹ́ẹ̀ tó ẹni bẹ́ẹ̀ kò sí lára ìlúmọ̀ yìí tó bá àsọ̀díyà yẹn ṣé ó ní ṣe pẹ̀lú tribe pé mo jẹ́ Yorùbá Ìgbò àbóyè pẹ̀lú nationalism pé mo jẹ́ Nàìjíríà mo jẹ́ Amẹ́ríkà alhamdulilayi táwọn yìí ti ṣe mùsùlùmí bí àwọn àna sọ tọ́mátì lórí àti àjíìbù kankan. táwọn náà lè san wọn lè san rẹ̀ padà pẹ̀lú kíkà wa náà ká pẹ̀lú wọn kádìjọ kádìjọ kádìjọ ilé wọn. ǹjọ́ wa tọ́ kọ̀tọ́ rárá kọ̀tọ́ rárá nítorí pé lẹ́yìn ẹ̀ àti àwọn àlè ìsẹ́ẹ̀dì fi ọ̀ ẹ̀ ń rara yín lọ́la ti ṣèbàjẹ́ lórílẹ̀ rẹ̀ ọlọ́run bá ti sọ pé wàlá tó dúró ẹ gbọ́dọ̀ ṣèbàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti tún ṣe ẹ gbọ́dọ̀ tóbi lẹ̀ jẹ́ rárá lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá ti tún lẹ̀ torí délé àmọ́ wa rara wọn lọ lórí àti kọ́ bí táàtì máa tẹ̀ bọ́ sọ́lọ̀ lórí àti kọ́ bí táàtì máa sòdà kìí ṣe ìrànlọ́wọ́ nílé yẹn òfin bàjẹ́ ni ọlọ́wọ́ bá ní wọ́n tẹ̀ àwọn ní alẹ́ ń bẹ̀rẹ̀ wọ́n tẹ́kọ́ wa wọ́n tẹ̀ àwọn ní alẹ́ ń ẹ̀sìn wọ́n lọ́ọ́ wá ẹ̀rọ ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́ àti lórí àpáyọ̀ lọ́wọ́ wọ́n ti jẹ́ni tí wọ́n máa rara yín lọ́wọ́ lórí àtidẹ́sẹ̀ lórí àtidìjẹ́ ọ̀nà fẹ́bẹ́. ṣùgbọ́n tí wọ́n ti pé wọ́n ràn yín lọ́wọ́ lódodo ẹnìkan nínú wọn wá fẹ́ kọ́lé èyí wọ́n ràn lọ láti kọ́lé rẹ̀ lọ́dà lẹ́sẹ̀. wọ́n ràn yín lọ́wọ́ lódodo ọmọ wá skul fu lọ́dà lẹ́sẹ̀. wọ́n ràn yín lọ́wọ́ ebi lókè wọn àrọwọ lórí àtikọ bí tó dùn àti pé bọlọ lórí àtikọ bí tó dùn àbú ọlọ a ètò burú pátá gbà nínú iṣẹ ilẹ̀ ṣe yẹn lè tí o sì tọ́ rárá. ìbéèrè ẹlẹ́kejì òun náà ní wípé wọ́n ní anábì sọ̀rọ̀ bá àbọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n kọ̀ fún aláti máa jàjà ń gbéra lórí àti ẹ̀yà tàbí ẹ̀ràn ẹ̀yà tàbí ẹ̀ràn wa anabi sallallahu alaihi wasallam nígbà tí ọ̀kan nínú àwọn ansar torí kọ̀kan nínú àwọn muhajirun ọbẹ bíi àjẹun ó kígbe ní ó kígbàjarì ó ní yálẹ ansar ẹ̀yin ansar rẹ gbà mí o à wọn lọ àjẹ pé wọn tètè dáwọ́ jọ fẹlẹ yìí wọn lù wọn pàgbé lónà ní yálẹ muhajirin ẹ̀yin ará Madina ẹ̀yin ará Mẹ́kà ẹgbẹmí subhanallah lẹtọ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti dá wọn lófin àwọn ìdá àwọn jahiliyyati wa ana bayna adhurikum ǹjẹ́ ìpè ayé ojú dúdú lẹ́yìn máa pè é mi ò fi jì da'uha fa innaha muntina ẹ pàtì torí pé ń bí òkú ẹran ni ẹ̀yà mẹ́yà kí ó ní ọ̀rọ̀ ọmọ ara ó nílò ọmọ àlò aládùúgbò ọmọ àdúgbò á nǹkan tó burú ni kì í já ní kì í sì jọ àtẹgbẹ́ ebi máa pààyàn pọ̀ tí èèyàn fi dọ̀ka tí èèyàn fi pọ̀ tí èèyàn fi lágbára lọ́yìn ká mójútó owó ní Islam ṣùgbọ́n kì í ṣe tí máa pín ni wọn náà wò ó gbogbo nǹkan mìíràn tí wọn bá lérò pé yóò jẹ pọ̀ yóò jẹ níláárí yóò jẹ tó èèyàn yóò jẹ tó gbé hàn wọn wá gbogbo ẹ̀ kò sí ọ̀nà mẹ́yà lọ sí Islam eba ti e ti sàpèjúwe lórí tìrìtìrì tó bá fẹ́ yàrá lọ fẹ́ wò wá rí i pé gbogbo ẹni tó ń jọ sọ Yorùbá kọ́ nílùú ìjọ jẹ́ kankan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ lu kankan náà kọ́lẹ̀ jọjọ́ máa dúgbò kan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ máa dúgbò kan náà kọ́lẹ̀ jọjọ́ máa káàkan gbogbo ẹni tẹ̀sí jọjọ́ máa káàkan náà kọ́lẹ̀ jọjọ́ máa ẹ̀dẹ̀ kan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ ọmọ ẹ̀dẹ̀ kan náà kọ́lẹ̀ jọjọ́ máa bàbá kan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ máa bàbá kan náà kọ́lẹ̀ jọjọ́ máa màmá kan náà fa gbogbo eléyìí ọmọ pin yìí ni lọmọ pin yẹlẹyẹlẹ torí rẹ̀ man da'a bi da'wa al-jahiliyya fa huwa ẹni tí wọn pín irú ti ayé ojú pé kí ògbó mójútó rẹ̀ kí ìwò mójútó rẹ̀ káwùsọ mójútó rẹ̀ kẹ́nìkan kejì sí. fún mi ju èkó nínú àwọn èkó náà o. fàdúró bìdá àwọn ti lẹ́yìn lẹ́sìn sàmákùn bí hàn orúkọ tó náà fi pè yín kẹ́ẹ̀ náà fi pè mùsùlùmí ẹrù ọ̀nà. torí di eléyìí báyìí ẹ kí àwọn àjà fún orílẹ̀-èdè rẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ náà ẹ̀ kọ́ àwọn àjà fún Yorùbá ẹni tí tẹ́ máa ti ń jà fún Yorùbá lásán yẹn ó ní mọ̀gbà tí ó fi aburú sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí torí kó ń ní fa aburú ọmọ rẹ̀ mùsùlùmí torí ń dápà ní fa aburú ọmọ rẹ̀ mùsùlùmí kí òdúdú àyàn tó máa bẹ sí islam bẹ àbí òsì ní kúkú ń bẹ islam ni máa ń promote èèyàn ṣùgbọ́n gbogbo nǹkan mi wà á rí pé yóò máa pààyàn sẹ́yìn ni yóò máa pààyàn sẹ́yìn ni torí di ilé islam ni mo tún kì í ṣe nǹkan mi bẹ́ẹ̀ tó bá lọ ń jà fórílẹ̀-èdè rẹ wà á rí pé bí tó ti ń jà fún nàìjíríà wà á máa fi àbùkù káwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí torí pé àwọn bá wá láti republic of benin wọ́n máa fa àbùkù káwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí torí pé àwọn bá wà láti subhana allah ẹsìn lọ pé mùsùlùmí alùmùsùlùmí wọn àkùn mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí torí gbogbo ibi tí wọ́n bá dé láyé tí wọ́n bá ti gbọ́ tó sọ allahu allah allahu akbar àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní bẹ́ẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ní bẹ́ẹ̀ torí délé mùsùlùmí ti rọ́ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí gbìyàn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé wọ́n gbẹjọ síbo mẹ́kà wà á ní àwọn tó tẹ́tẹ́ kúkúrú kúkúrú báyìí lọ́lọ́ dá wọn àwọn ẹlòmíì wọn ga dáadáa àwọn ẹlòmíì gbogbo bó bá ti lè ju to híùjù tó ó yí fáwọn tó tóru rẹ mẹ́ta gbogbo ni Allahu akbar ti wa ìsìlámù tí ìmánú àti ìsìlámù bá dúpẹ́ fọ́lọ́ tí ì sí nọ́mbà mu tó ṣe pé ìsìláàmù mọ̀ mú. tí ẹnìkan bá pe Allahu Akbar tiẹ̀ ó lè jẹ́ kílẹ̀tì rẹ̀ kò jọ Allahu Akbar tí wọ́n mọ̀ àmọ́ tó bá súnmọ́ dáadáa wọ́n á rí pé Allahu Akbar ló náà sọ. gẹ́gẹ́ bí àwọn tọ́kì àwọn tókì à ó lè sọ pé Allahu Akbar Allahu Akbar Akbar yẹn tọ́lá ẹ̀jẹ̀ fábíríkà ni tí ọmọ nǹkan bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar lọ́nà tó alhamdulillah ẹ̀sìn gbogbo ẹ̀sẹ̀ bá sẹ́lẹ̀ rẹ̀ tí wọ́n sọ assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah ẹnìkan eh, tí wọ́n ní assalamu alaykum ala kulli hal sálámà lórí ọ̀lẹ́sà tuwari pé mò wàláhì tẹ́ bá ti rí náà ńlọ kan òní mọ̀gbà tó fẹ̀rí ya àpàdé wọn. ya hajj salamu alaykum ya hajj wọn ti mọ̀ gbọ́dọ̀ èdè àlọ́ wọn ọmọ nǹkan mímọ̀ nínú ara wọn. àmọ́ salamu alaykum ya hajj ó ti tó salamu alaykum ya muslim ẹ lákùn gbòòrò tí wọ́n wà nínú ẹ̀yà mi wò lọ́wọ́ lọ́wọ́ yorùbá ní ìsìn wọn náà mọ̀ tó bá kẹ́yà bá fẹ́ ní yorùbá ara tẹ̀wá pàdé ara yín lẹ́bàá máa sọ ìbò good morning. nígbà wọn sọ pé ẹ káàárọ̀ ọ̀kẹ́ yóò mọ owó kan fẹ́ localize òun. ìgbà wọn sọ pé ẹ káàárọ̀ ẹ káàárọ̀ and then what? ọ̀fẹ́ wa máa treat mi treat ẹ̀ tí wọ́n kàwé kàn. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ríkẹ́ yóò tún máa commonize yorùbá tí wọ́n kà fún kí ẹ káàárọ̀ ó lè má dáhùn. so tí wọn wá ní ọjà kúkúrú ó kú yọ ọkọ tó kọ nígbà tí wọ́n ti sọ pé ẹ káàárọ̀ kọ̀dá ẹ dákun mùsùlùmí wò lọ́ọ́ sọ fún pé assalamu alaikum tó wàá lò gbẹnu kan. kódà kó ti pẹ́ ń àtẹ̀wé pé ìpè torí kó ti mọ̀ pé ó di wàhálà tó lọ́rùn yà ṣèjẹ́ tá a bá máa á lọ ẹ̀ka dìmọ̀ lọ wà gbogbo ka kíkakíka ẹ̀rú pọ̀ náà a lọ sànú lọ́ba wọlé òtún sálámà ẹ̀rú tún bà lọ́ba nítọ̀ sálámà àlékún ẹ̀ káàbọ̀ sọ̀rọ̀ kó o ní bẹ́ẹ̀ dáhùn ọ̀dà ẹ̀kú lé àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀nà àlékún sọ̀rọ̀ torí ọ̀fẹ́ gbèsè ndé ọ̀gbìn dà òkè yá ó túmọ̀ sí pé alẹ́ ìsìlámù yà á wàlẹ̀ yọ̀rọ̀ lẹ́ àlẹ́ ìsìlámù ló máa ń ga kò sí nítorí ga ju ìsìlámù lọ pé lára òṣùlù àwọn ṣe àkúnà yà àtẹ̀kíyà lọ́kàn náà ìgbàlẹ́ fún wa pé àwọn sọ̀hábà tó máa ń pé kúnlẹ̀ ẹ̀ náà oṣù ara ojú ìlàkùn ààrẹ ọkùnrin tó lè ra mọ́ ẹ̀rí ìpè kí ni ẹ̀kọ́ láàrin àwọn ìbéèrè yín pàtàkì ike nínú ìpìlẹ̀ ìlànà àwọn ṣíà òun náà ni àtàkìyà àtàkìyà ìtumọ̀ rẹ̀ ni pé ntó wà nínú rẹ̀ kìí sùn lọ sọ jáde yòfúnà fi àǹfóṣehìm máa la yòbòdú lálẹ́ bíi ti àwọn mọ̀nàfíkì wọ́n máa gbé pamọ́ sínú wọn tí wọ́n ní sọ fún wa nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn tí a ti sọ yìí pé àtàkìyẹ́tù min dinihim káfẹ́jẹ̀ sínú máa tutọ́ funfun jáde nínú ẹ̀sìn àwọn ni wọ́n àkókò bìí ha ẹni tí wọ́n bá ti gbà mú kó náà máa lo kìí sọ̀kan náà wọn làwọn tó sọ yìí pé àtàkìyọ̀tù ti sàtù àṣàrì dì wọn ní náà over ten gbogbo ẹ̀sìn ìnirọ́ pípa kọjá pé nítorí àlọ́kàn rẹ̀ yọ àwọn lọ́wọ́ tó àdínì wọn ní ǹjẹ́ tí eléyìí bá yé wa àwọn sọ pé kò náà nà kó ìwòjú òkè àpò àmì wọ́n kò wọn náà máa rẹ́yìn mẹ́ta bá wà wọn kan lásìkò tó ọkàn wa ń là náà lásìkò tí ọkàn wa ń là náà tí kìí ṣe tàkìyàwó táwọn ṣí àná kẹlà àkọ́kọ́ ta ló ń ṣe ta ló ń máa rẹ́yìn tọkàn rẹ̀ ó fi máa là á àwọn sábì táwa ló ń tàkìyà ṣíà ẹ̀rí pé ọ̀nà yàtọ̀ torí ṣíà yẹn àwọn ń tiwọn àkàzáhùn wà pátákó lànà ọlọ́run tákó lànà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n ìtàwọn àtàbẹ̀ ń tẹ̀ wọ́n kọ́ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam ni pé ìṣe gbogbo ọ̀tá ló fi hàn pé mo mọ̀ ọ́ lọ́tà. nítorí pé tó o bá fi hàn pọ̀ ọ̀mà lọ́tà nígbà míì ò ní rí mú dáadáa. gẹ́gẹ́ bá anábì sallallahu alaihi wa sallam lọ́sẹ̀ صلى الله عليه وسلم إني أخشى أن يقال إن محمدا يقتل أصحابه ẹ̀rú ń bà mí kọ́ ọ̀rùn máa sọ ká pé Muhammadu ń pa àwọn sàbí rẹ̀ torí pé àfihàn tí ń ṣe ni lójú àwọn èèyàn ní pé sàbí lò. torí ẹ̀ ló ti jẹ́ pé sẹ́wọ̀n sàbí tí wọ́n bá pàdé àwọn mùnàfìkì wọ́n lè rẹ́rìn sí wọn nígbà tó kàn wọ́n lànà wọn. tí wọ́n bá pàdé kèfèrí wọ́n rẹ́rìn sí wọn nígbà tó kàn wọ́n lànà wọn. wọ́n rò bóyé torí pé ọ̀ gbọ́dọ̀ fẹ́ràn kèfèrí dénú ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ kò ṣe dáadáa nígbà tí ọba ti jẹ́ pé kí ni òun pẹ̀lú àwọn kan jọ lẹ̀dí àkókò láti dínà wọn láti fẹ̀sẹ̀ òun pẹ̀lú àwọn kan jọ rárá wọn lọ́wọ́ lórí àti lé ọkọ́ lé rẹ̀ láti lé ọkọ́ lù rẹ̀ kò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀ kẹ́ ṣe dáadáa sí wọn ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ràn àwọn dọ́kà rẹ̀. sílẹ̀ tó wọ́n pàdé rẹ̀ ẹ̀ka rẹ̀ dáná fa àwọn tí wọ́n bẹ lọ́kàn rẹ̀ kẹlà. tùtùmọ̀ rẹ̀ ìdọ́kàn rẹ̀ الولاء للمسلمين والبراء من الكفار والمشركين kọ́ọ̀gbà àwọn mùsùlùmí kò sì máa pàmẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn kèfèrí àti àwọn ọ̀sẹ̀bọ àbí òye wa báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ àyàfi kọjá yìí pé ó ń ṣe dáadáa sẹ́ni tí ò sábúrú sí ọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ dọ́kàn rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dọ́kàn rẹ̀ eléyìí ní táwọn àtàrí dọ́kàn rẹ̀ náà sábà fọ́ gẹ́gẹ́ bí ó ti wá lọ àdúgbò pé wọ́n ní ọ̀túnlẹ̀ tó máa lọ́wọ́ àgbẹ̀ pé ọ̀dọ̀ ní òun dá àwọn ìyàwó fún oṣù mẹ́ta pé láti sọ̀rọ̀ láti máa lé àwọn ṣẹ̀dá fún àti láti máa jẹ́ ọ̀nà mọ̀ fún wa lórí àti lórí omi. ìbéèrè wa ni pé gẹ́gẹ́ bí wọ́n ti tún káàrí pé kò dá ká gbogbo kọ́mọ fi pọ̀ sí i tó máa tẹ̀ ní títọ̀ wọ́n tún káàrí pé àwọn ìmọ̀ kan sọ pé a tún lè ìmọ̀ wo ni mo ti bóyá bàtà yìí jáde mi ìrántí mi àtà ọ̀fẹ́ mi ìrántí bóyá kí bàbá bàtà yìí ìrántí mọ́ bọ̀dí pé ṣé kábẹ̀ yẹn ṣé ìtọ́wà tẹ̀lé mi ṣé ìgbà láàyè wa ń gbà pé nǹkan mẹ́ta ni wọ́n ní ó wà mọ́ ẹlẹ́kejì ní question mi pé mo ní àkáǹtì ní báńkì náà wọ́n wá send message mi pé interest hundred naira ti gorí owó mi bọ̀ kí n tó débẹ̀ ẹ̀rù ń bà mí pé ó mọ̀ jẹ́ pé ìgbàgbé ní tèmi kí ní àpò mi máa ń tèjọ́ ọ́dẹ́ ní àtọ́nù pé bó tó kó kú olówó rẹ̀ láì sí ìdè bá ń pé sẹ́rù ìgbà láì wá fún ìkànnì. alhamdulilah ẹlẹ́nà bí sọ̀rọ̀ wà wáyé wa ni òṣèlè wọ́n sọ pé àǹfààní mẹ́ta níbẹ̀ fáwọn ara wọ̀ akọ́kọ́ kí sáà nàbí lọ sọ bẹ́ẹ̀ Qatada sọ̀rọ̀ ìlú àwọn olóṣọ̀bẹ̀ Qatada ibnu Du'ama as ní bẹ fáwọn ara o ó sì kúrò gbogbo ẹ láti náà Kùránì aláfààní gẹ́gẹ́ bẹ ti ṣàlàyé o ó lẹni tó bá wà nǹkan mi tó yàtọ̀ sílé yẹn látara ara o onítọ̀hún ti ṣìnà ṣùgbọ́n ìta sọ nípa pé látara ara o alìmọ̀ bí táwọn kébìlà wa látara ara o alìmọ̀ bá gbàdá rẹ̀ tuyọ̀ àbí òtún yọ gbogbo eléyọ̀ ọ̀tà kópa àfin mánà ọ̀tà kópa àfin mánà abẹ́ pé àfin mánà náà nítorí pé tálùfájà rí bá yọ látara ara ọ àfi mànà tòtá bá ti tara rẹ̀ mà wípé bọ́yá ìràwọ̀tọ́ yọ yìí ó ń fi hàn wá wípé ilẹ̀ ti má àbí ilé òkè mà gbogbo àwọn fi mànà náà ní kò sí wàhálà mẹ́ tẹ́lẹ̀ yẹn jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. ṣùgbọ́n ìjà wa béèrè ìgbà tí báńkì sọ fún yẹn wípé iye báyìí ti lé lórí àkáǹtì rẹ̀ at an interest kí èyí tó wá dé báńkì yẹn ìyẹn wá yọ ọgọ́rùn-ún náírà yẹn ìyẹn yọ sọ̀rọ̀ tí ní téèyàn ti dà tí ìtàn ló lè gangan lèèyàn yọ kẹlà kì í sì tó lè gangan lọ yọ ètò lè gangan wàá gbà àwọn kan yọ sọnù ọlọ́wọ́n fẹ́ kọ́ sọ́wọ́ nù ọlọ́wọ́n fẹ́ ká sọ́wọ́ nù wàá wàá lò lọ́nà tó fi bọ́ lọ́wọ́ ẹ̀ tó sì ní retí ládàá o lè fún yàn o lè fún ọ kó fi tó tọ́lẹ́tì sí o lè fún ọ kó fi gbálẹ̀ ibi tó bá dọ̀tí. tó o sì ní retí ládàá ṣùgbọ́n àníyọ òun gangan lọ́gbà kọ́ jẹ́ pé owó mi ló fi dípò eléyìn tọ́wọ́ àti eléyìn nọmba àbí tí báyà bá dìde ẹ̀rọ àti wá nílẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ ni pé wọ́n máa sọ pé níbi tí aláwọ̀ méjì bá ti pàdé nù kúrán ní bóyá tíṣà àtọwọ́ abẹ́kẹ́ látàdúrà bẹ́ẹ̀. ibi tí aláwọ̀ méjì bá pàdé aláwọ̀ kan náà ni. náà tí wọ́n kó aláwọ̀ méjì papọ̀ a ìbéèrè ń léwu o gbólóhùn aláwọ̀ lọ sọ. sàbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ mánàbí sallallahu alaihi wa sọ yín pé tá a bá máa rú sí ń bẹ nínú sọ́kọ́ alákọ̀ọ́kọ́ àti kí á pè rún tí ọ̀wá ọ̀rọ̀ fún alákìrí ọ̀kan nu méjèèjì aláìmọ̀jẹ àbámọ̀jẹ torí ẹ̀ wọ́n ní tí wọ́n sọ rú ládá náà wọ́n sọ àmọ́ wọ́n fi ẹ bá máa sí àníbi láti máa tètè ọwọ́ bánàbí sọ̀rọ̀ àtúnà ti sọ̀rọ̀ ó ti tó ṣe ẹni tó fẹ́ dáadáa lójú kòkò láti máa yára sí. ẹlẹ́kejì ẹ wá béèrè kébi tí gbólóhùn ọ̀mọ́ tó bá ti pàdé lẹ́ẹ̀mejì nínú àwọn àyà kan náà kọ̀ hàn pé agbára kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ha àgùránì ẹ̀ ṣèwé dán àgùránì kì í ṣèwé dán táwa fi di pé ọ̀gbọ́n méjì bá ti pàdé agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tí mo bínú mo bínú bá wà agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ wò yáà ní gbogbo ẹ̀ ń bẹ ní òsínà ìtòsí kan fi ń takò lànà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tó náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ní alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin. wọ́n ní àkùránì ni síra tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìtòsí kókò sí من الهدى والفرقان oṣù rọmọgán láti ọkùnránì nínú ẹ ọkùnránì tó ti gbé àwọn obìnrin mànà a ti máa ṣe àlàyé fáwọn èèyàn kí ni mànà kí sì ni ti máa fún ìbàjẹ́ àti òdodo sọ ọkùnránì wà gbogbo àmànà kíkí ká máa lò gẹ́gẹ́ bí ìwé dán a'udhu billah ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kó tún bá lọ sọ́dọ̀ ọlọ́run lónìí kó tó dọ̀la a'udhu billah ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ lónìí kó wọ́n já fara ọ torí kó àwọn ọmọ ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ kutuba àwọn sọ́dọ̀ ọ̀nà wọ́n sọ àkùrán nìkan nìkan lè bá àbọ̀ káfí mànà torí ká lè bá àwọn ẹsẹ̀ nílànà rẹ̀ ètò ìfẹ́ àkọ́ ní pé wọ́n sọ̀rọ̀ àwọn àbí òṣùwọ̀n لا تبدأوا لا تبدأوا أهل الكتاب بالسلام نعم لا تبدأوا أهل الكتاب بالسلام وأنا بشيء حديث سبعة في شيء nígbà sábàbù máa kó sábàbù táwọn amọ̀lù sábàbù. bẹ́ẹ̀ni anahu yaqtadi tahrim wa yaqtadi fasad tí wọ́n kọ kankan fún yàn ìdájọ́ rẹ̀ ni pé haram ọ̀tọ̀ rárá kó tẹ́ pé kókó sálámà sí àwọn àlùkìtà ọ̀tọ̀ rárá bí ọ̀gbìn sí sálámà ìwé ìtọ́jọ́ gba ni pé gbogbo kẹ́kọ̀ọ́ kí wọn ní títí tèèfé sí sálámà ẹ̀ka àrọ̀ ẹ̀kú sí àná ọ̀ ẹgbẹ̀lẹ́ o àbí òye wa àmọ́ asẹ́lẹ̀mù aláìkùn pé kì í ẹni tí èsì mùsùlùmí bá sọ sàlámù aláìkùn fún kí ló sọnù àbí òye wa ẹgbẹ̀rún sọ asẹ́lẹ̀mù aláìkùn fún ẹni tí èsì mùsùlùmí tó bá ti sọ asẹ́lẹ̀mù aláìkùn fún yín anábìrin pé wà á lẹ́ kọ́nù. الإمام ابن القيم رحمه الله nínú كتابة nínú tírà àwọn أحكام أهل الذمة àwọn sọ pé tí àlò kìtà bá ti wà pé pé assalamu alaikum tó kí wa dáadáa káwa náà dáhùn dáadáa nítorí pé tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam ni pé wọ́n yẹ sọ pé assalamu alaikum nítorí wọn máa sọ ní assalamu alaikum pé ikú ọ̀jẹ̀ sí i tàbí dáhùn pé wa alaikum alhamdulilayi ndí sọ́ọ̀kì ndí al-allama sọ àwọn náà rí mi ṣùgbọ́n afẹ́ràn àwọn púpọ̀ àwọn afẹ́ràn sọ́nà ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ju wọn lọ torí pé tó wọn sọ́nà wà bẹ́ẹ̀ kíá ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí sẹ́mẹ́tì sálámà sí yín máa dáhùn yìí wàhálì sọ eléyìí báyìí والمطلق يبقى على إطلاقه حتى يرد التقييد ولا تقييد إنت بقى صوت الله بين أمر يوم في آيات تبقى سلامة إذا دقوا torí rẹ̀ bẹ́ẹ̀ làwọn hàn lò títí tí ń jẹ́ ọ̀nà òfìdí kò sì ní wá tó bá nàbí ti lọ. ọjọ́ bó ṣe jẹ́. nàbàtí. kí ni béèrè tán béèrè lọ. lórí àkùbíyà. lórí àkùbíyà. kí wọ́n á kó fún báyà lóyún kí ni kéèyàn ṣe. àkọ́kọ́ náà ní dárò ògùn. ẹ tó máa kógun bá yín lù yín ṣé kẹsì àkọ́bí àwọn pèlè kẹ fẹ́ jà fún lù àbí màlẹ́bí yín àbí torí pé ẹni tó máa pa lórí pé ń dá gbogbo ìlú rẹ̀ sọ̀kú ọ̀sẹ̀ yìí kẹsì àkọ́bí àwọn pèlè lókun bàtú bá jẹ́ mùsùlùmí ni wọ́n àbí òye wa mùsùlùmí ni ìlú mùsùlùmí ni yín ọ̀fẹ́ yín wọ́n á pọ́n torí seven. káyọ̀pẹ́ ti ẹ̀rẹ̀ bá wà ní bàbá bàbá ayọ̀ ní ìlú wọn máa ń ṣe ìkà láì ṣàkóso àlàyé. wọ́n máa ń ṣe ìkà. alhamdulilayi. wọ́n ní tí bàbá bàbá èèyàn bàbá ńlẹ̀ yẹn bá ti jẹ́ ìkàlẹ̀ tí ẹ̀sán rẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn èèyàn ó lè ké lórí àwọn ọmọ rẹ̀ tí wọ́n lè fi ẹ̀ṣẹ̀ bàbá ńlá bí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí wọ́n máa fi sọ̀rọ̀ sí gbogbo gbà bàbá ńlá rẹ̀ tó sẹnu díẹ̀ lọ́wọ́ abẹ́ o ìwọ́n náà fi ọlọ́run ní pé wọ́n láti ṣe wọ́n zẹ̀rọ̀ tó wọ́n ọkọ̀ arẹwẹ̀ ẹ̀ṣẹ̀ fún un nínú ẹ̀wẹ̀ lòlù tó ń torí di eléyìí báyìí á ti tẹ̀síwájú lẹ́yìn rẹ̀ subhanahu wa ta'ala.